ọ̀nà ìfi bẹ́ẹ̀ dúró nàìjíríà o most of the time yankee ni mo máa ń wà torí àwọn ọ̀rẹ́ mi yankee boy ló máa ń gbé. èmi náà kì í máa pẹ́ nàìjíríà o. really. they call me Dublin girl. wow yes. ṣé wàá rí nǹkan tó ṣe yẹ kó ṣe máa ṣe yẹn fún odidi ọdún mẹ́ta. can you tell me báwo ni wọ́n ṣe ń operate gangan like báwo ló ṣe ń taarọ̀ tí ẹ tó fi ń jẹun. You don't have the right to tell me who the beneficiary of my properties is. Ọ̀rẹ́ gbàgbé, ṣé wo rò pé títẹ̀yàn kò bá bàjẹ́? Títẹ̀yàn kò lè dànà ọ́. Tó bá wá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ lóòótọ́ ló fẹ́ lu ọmọ ẹ̀. This way you have to date her. Wo read my lips kò lè possible. Àwa méjèèjì náà ló yẹ ká fẹ́ra wọn. O mọ̀ pé ti police dog àti police tọ́ bá yẹra wọn. Awúráwọ̀ ni èmi mo ní àwọn properties so èmi náà ni mo mọ ẹ tó wù mí kí n fún. guy yóò wí gbogbo property fún mi. nǹkan tí wọ́n ń pè ní game ni tí wọ́n bá ti lè sínú trap ni kí n bọ́ lẹ̀ bẹ́ẹ̀. ṣé ọ̀pọ̀ àkùnrin àkùnrin àkùnrin. tá yìí wọn kì í gbèrú yẹn o wọn máa ń báyọ̀ sọ ni. ó ń jẹ́ kí n máa rí nírìn pé o fẹ́ lọ́gbọ́n fún mi. oyún ni next four months tá a máa fún. wow you're eight weeks pregnant. mo fẹ́ fún ẹ ní ọgbọ́n èmi fẹ́ máa jẹ́ ìmọ̀ nítorí pé ìmọ̀ ló ṣàgbà ọgbọ́n. èmi ni òye àgbàgbọ́ mi nìgangan ṣe ṣùgbọ́n ìrìmọ̀ kalẹ̀ èmi òye mo ṣàgbà ọgbọ́n àti wọ́ ìmọ̀. Elédùmarè nìkan ló jù mí lọ. n orí mi kankan lọ́gbọ́n gbé. Ah! odò odò odò mọ wa àyà àyà mi kan bàbá yìí ń la fi òye. kò sẹ́ni tó lè